أعوذ بالله سميع علي من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله القول مفيد على كتاب التوحيد كتاب محمد بن صالح الوصيمين إذا هو أرى باين باين بيا يتكاسيا ورد تكسروا وقفت وصفيا لا يسر وقفت وصفيا أوه بس بجاج ونشأ دعوة فدعوة إسلام بقى mọ́kù wọ́n nìkan wọ́n nìkan lọ́pàá kí tó nílé òdòdó ìgbà lọ wọ́yìn wọ́n wọ́n nìkan jama'a nù máa ana alẹ́ jama'a wọ́n nìkan jama'a nù wọ́n nìkan báyìí kẹ́lẹ̀ tí ó ti wà nù àbá wọ́n nìkan ni a kan yàrá nìkan ní mú bí tì ní ọ́ bí wa sáà ń kí àwọn yẹn bá fọkà sí ìfọkàtẹ́ قولوا وقضى ربك أن تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ثاني الآية الثالثة آية لكن تفاجئ صلاة القارئ ثاني يقول أنظر قوله وقضى ربك أن لا تعبدوا إلا إياه الله بس في كده أقول في كده في كده يقول جيب كل ما فوني خلصه قوله قضى بدون قضى قضاء الله عليه هنا إحدى الله بعد قلوا بكده عز وجل ينقسم إلى قسمين هذا الله بلولين كان يوصف في لولين كان يجي القضاء الشرعي الشرياني اللي اختيارني هو اللي هو يمثل القضاء قوني قضاء تكي جاي في كون يكون كوني ويمين يعني الله بسم الله كما ناصر نو لا والله نكون سوء نسوء سوء نسوء يكبر àríyá wọ́n yẹn yàgbẹ́ buhari ti tóun tí wọ́n fúnra rẹ̀ ni wọ́n ní mímú fẹ́lẹ́ tọ́ mẹ́wọ̀n wọ́n fà bẹ́ẹ̀ lọ́ba lójú ọ̀nà àmì rẹ̀ gbìyànjú ti padà ní ara mi nìkan wọ́n fẹ́lẹ́ tọ́ ni wọ́n bá kú bá mi tọ́ ni. ilé ìgbé báwo lọ́n ti wọ bẹ́ẹ̀ ti fún wa kí níbo ni tó ó ní yé kàwọn nínú ṣẹ́bi ní kí n kàn kí n kàn sẹ̀ ń bá wù ó ní wọ́n kọ́ tẹ̀lé wọ́n tẹ̀lé ṣùgbọ́n sí ilé dàm ìdáhùn ṣẹ̀rẹ̀ ìjọ ti ṣẹ̀rẹ̀ ẹ̀jùrú tó kò ihe mìíràn mọ̀kúta àlẹ́ ìwádìí ẹni àti dájọ́ ẹni lórí ó ti tẹ̀lé ìwádìí ní ọgbọ̀n ni ẹ̀jùrú tó ṣe é ṣe kó èlé sílẹ̀ ara mọ̀kúta àlẹ́ lọ́rọ̀ mi ẹ̀kí ẹ̀mẹ́ àkẹ́rùn-ún ìgbọ̀n tó bá wọ mi ní ọlọ́sìn tí ní ẹ̀kí ẹ̀mẹ́ وما اسم جعلنا ليل لباسا وجعلت النهار معاسا قديين ولا يكون إلا فيما يحب الله لا فيما يقول الإنسان بطلب نفسي بطلب نفسي بما يقول كشي بطلب كشي نفسي أنت اسم الجنة ما يحب الله وديوا مثال ذلك هذه الآية إذن أنا نقول يسوع وقضى ربك ألا تعبدوا إلا إياه Ọlọ́run ni Ọlọ́run kú bíkìsàlẹ̀ Ọlọ́run kò làjẹ ẹ gbọ́dọ̀ tó ti kúrò míì ọ̀pọ̀ oníkan sọ ni. Káyà yìí fi yé wa pé àwọn tó máa lọ pé ìbí wa òbí wa obìnrin wa lè dé ìbísàlẹ̀. Ìfẹ́ náà Àwọn òbí ìfẹ́ náà fún ìbálò lẹ́yìn kí ni ìfẹ́ wọ́n ní kò dára bukà ní kò sábà dùn wọ ìdá ìyá wọlwọlde mú ìkànnà wa nìkan sáà alò sí àwọn òbíwa náírà wa nígbà tó òbíwa òbíwa àmà sílẹ̀ káfí wọn ni ó di yé wa nà ìkóna kọ́lá bí máa na ṣara a lọ gbé ìtìkàlẹ̀ ó gbèsè kan àwọn bí máa na wọ́sà àwọn òfin ní mọ́nà wọ́n máa àṣùgbà àwọn máa bí gbà wọn ìkọ̀dọ̀ ń bẹ̀ láàbùdá mi ò kò èlé ìdí kíláàsì kọ sílẹ̀ pé kíláàsì bí kọ kíláàsì kọ mú mi kíláàsì kọ bí kọ kíláàsì ni o ti ṣàbùsùn kíláàsì kò sọkún kíláàsì kọ àwọn iléèwé wọn sọ pé bá fíìmù kan tó náà ní ẹni tí ó kàn mí kò fẹ́ di kíláàsì tó kíláàsì káwà olówó làbà sọkún ṣọlá olówó ìṣòwò wọn sọ wọ́n sọ pé wọ́n di èyí sára ní the big church to cry wọ́n di ẹ̀dá ọlọ́ọ̀ni kí ni ẹ̀dá jẹ ẹ̀dá ọlọ́ọ̀ni láti ní ọ̀ṣẹ́ ọ̀kọ̀ ojú kọ́ rẹ̀ ẹ̀dá ọlọ́ọ̀ni nígbà kí ni kọ́ nígbà kí ni kọ́ bí bẹ́ ilé òní ni kò sí mẹ́sẹ̀ ni kò sí mẹ́sẹ̀ ni ẹ̀mẹ́sẹ̀ rẹ̀ yìí lọ́wọ́ kò sí gbà wẹ̀ lọ́wọ́ gbà lọ́wọ́ mọ́gbà ó di ẹ̀rọ ìgbà kọ́ ní òòrùn labuda lọ́nà pé ní labuda mi wò kò ìhì kí láti kò tẹ̀ ẹ̀kọ́ fi máa ha bùkún bá wọn fi máa láàyò ẹ̀rọ kí máa tẹ̀ sí tọ́lọ̀ ní fìtà sí tọ́lọ̀ ní fẹ̀sí bọ́sán jáde wọn yẹn gbọ́dọ̀ láàrin labuda kò tẹ̀lá mọ́lọ̀ ní fẹ̀sí tọ́lọ̀ ní fẹ̀sí مثال ذلك قوله تعالى قضينا إلى بني إسرائيل بني إسرائيل الكتاب إنه تلا تسجدون في الحب مرتين آب على ثلاث بيجي ìgbàjẹ́lẹ̀ méjì ìtàlú ná olúwa mùsùlùmí màtí bí wàá dájú kájú òkúta ọ̀hún ná kàó ní ilé ìgbé ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ní fún ni ìdáná lára israel sọ̀tàdé fúláì tọ́lọ́ ọba kò bí kalẹ̀ kíkẹ́ máa sì bàjẹ́ lórí rẹ̀ wọ́n láyé ṣègbè kò ní ẹ̀kọ́ المصدرية بالدليل حذف النون بلا ضال النون ما في أي أي نون يقوم بين نود حذف النون من تعبدوا هو أورو وليس لا هنا مفرد لأن الفيل لم يأخذ مفعولة مفعولة فيقول له بيده في بعد إلا ألا تعبدوا إلا قل الله قل إلا إياه ضمير نصب منفصل واجب للاتصال الجنسات الصور قل واجب لكل جد لأن المتصل لا يقع بعد إلا بدون متصل في في ولي إلى قال ابن مالك أحسن قلوني نعون لأنه على السيارة تقي وضوء اتصال منه ما لا يبتلع قل ذاك المعين oye ìpáyà malik alfiya rẹ̀ àwọn gbogbo anáhàwò olùdára wákà oye ni ni wọ́n lo ìtìsàl gbogbo àwá ní ìtìsàl ní àtìkọ̀kọ̀ nínú olùdá náà láyé gbà òun náà ni kíkẹ́ ìbẹ̀rẹ̀ sí lọ́rọ̀ àárín ọ̀rọ̀ máa fíwa wọ́n yẹ́lì ilà ní àtìkà lẹ́yìn náà kò ní wá lẹ́yìn إشكال ووجوب جوابي إشكال أو خروج نوري جوابي لا قدر الله يسمعه إذا قيل على الإبن صدق آه كلا وي ثبت أن الله قد قولا ما لا يحبه وبقلوا بانسين كان نباوره نكيو نكتي فكيف يقبل الله ما لا يحبه بول يسلطان سنتوني كتي بول النجان سنتوني كتي الجواب أن المحبوب قسمان يكون ذلك يكون إيه؟ نفسي نجل قسمان أنا أقول محبوب لذاته يكون عارف يكون نفسي أنا أقول لكن محبوب لغيره لكن تلين كمي جيد كمي تفراتني محبوب لغيره قد يكون مكروها لذاته محبوب وفن يقول لك يفن كمي قل بكلي انت tí a kọ̀ fún fúra rẹ̀ ní ìfọ̀kàlánìsì tó ṣe ṣe ṣe tó kọ̀ fún títí ó ní ìṣẹ́kí ní ìwé ẹ̀kọ́ ni. àwọn dókítà bá kó àwọn píláyà kankan àwọn ẹnu òbí mi rẹ̀ ní ìdìbò ní ìṣẹ́kí ní ìṣẹ́kí ní ìṣẹ́kí ní ìṣẹ́kí ní ìṣẹ́kí ní ìṣẹ́kí ní ìṣẹ́kí ní ìṣẹ́kí píláyà ó yẹ ìṣẹ́kí ní bá kú jáde ó rí ẹni ẹlẹ́gbà àbúrò lè béèrè yìí nìyẹn ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa náà báwo ìyá ìyá àbí kọmọlẹ́bẹ̀rẹ̀ kọmọlẹ́bẹ̀rẹ̀ alìdáfi ẹ̀ fún ààrẹ à nífẹ̀ẹ́ rẹ̀ wà láàkí ìfẹ́bìlì máa fi ìgbìyàn ìgbà mọ́sílá máa nífẹ̀ẹ́ sí gbogbo tó wà nínú ọgbọ́n àti mọ́sílá tó wà mẹ́ a nífẹ̀ẹ́ sí lójú kan ó á níwájú akọ̀rọ̀ra ní ojú kan àti ìdáàlẹ̀ zalik akọ̀dọ̀rọ̀ ẹ̀ ìsáàdù sí tàbí nígbàní israẹ́lá fi hajjá láti ṣe makoro ìgbàjẹ́ àwọn bàní israẹ́l lórí rẹ̀ ní fúnra rẹ̀ nípa akọ̀dọ̀rọ̀ ní ìgbàjẹ́ lọ́dọ̀ náà ولا المفسدين كذلك ضم الأداء لكن الحكمة التي يتضمنها يكون بها محبوبا إلى الله الأصلي دي طبعا حكمة الله حكمة عز وجل يوجه آخر البنامين من من ذلك هنا هناك كي يمو كما تنجي الجب قد كان كي كي تقولهما والمرض إنني عاري والفقر إنني يسيسه لأن الله رحيم لا يحب أن يوضي إبادة بشيء من ذلك ولو ببالان يبني كني النفس في كوكو كرابان ويوه دولي كدين كسنوان إليه بل يريد الإبادة إيس بل الله فيروه كما يرويني لكن يقدر على حكمة مرتبة عليه الله جكما سنداني فكما تقول الله بكما ذكي واوني فيكون محبوبا إلى الله من وجهه wọ́n yẹ kó wọ́n bá nífẹ̀ẹ́ sí ní gbígbóná kan àgbà ojú kan ọkùnrin wọn ni wọ́n ní àkàrà àwọn ojú mi yẹn bọ̀ kánà sùsánà wọ̀ tààlà wọ́n lọ pé zara sùsánà ìlànà ìbárí wọ̀lbà ìgbàgbé hàn lórí ilẹ̀ lórí ilẹ̀ láyé lórí omi ìgbà àìdì náà fún tí àwọn ọmọ ènìyàn ṣe ìgbé kakún bàdàn lọ́dí àmìlò kó bá fìyà jẹ́ wọn kó bá kọ́ àbúkọ́ sí bá allah yarji'un كل ما تريكم بجاية فإن قيل كيف يتطور أن يكون الشيء محبوبا من وجه مكروها من وجه آخر هو لسيسي هو لأسلي إماجين كان في يبلع كان نفسي يبلع كي يقول رأي فيقول هذا الإنسان مريض يجيب ما بجيب عليه هذا يقال هذا الإنسان مريض إلي لم يتبع عدو yíwọ́ta dúrọ̀áhó jẹ̀dọ̀wà ara fún ní ogun ìwò àgbàdo rẹ̀ níbi kíni nínú àwọn ogun máratan ríha ogun wáyé ráhíà oòrùn rẹ̀ ọ̀tá oòrùn ogun ti gan kò bá mú ọ̀táwọn àwọ̀ ogun yẹn gan kò bá mú ọgbẹ́yìn ìfàyẹ̀ṣẹ̀ kọ̀bù ó lè bá mú ogun yìí wọ́n yẹ kúrọ̀ ha ní ma kí mi mú irú ẹni bẹ́ẹ̀ yóò kórè ogun yẹn torí kórè ogun yẹn àti kọ́lẹ̀ ogun yẹn àti òórùn ogun yẹn lókùn yóò gbà yóò ilé ìbùkún ti máa fi mi lẹ́sí fáà ilé ìfẹ́ mú gbogbo ìwòsàn wà ní ilẹ̀ bẹ́ẹ̀ mọ ogun yìí tó kóró yìí tó ní kórè ìkórè ogun yẹn àti àwọ̀ rẹ̀ tó ní yóò ní ìbùkún ni ìwòsàn náà mẹ́ òkúta tàbí ìjẹ́kùn ìmọ̀rẹ́dọ̀ بتقبيلة مهمات من النار bẹ́ẹ̀ náà ni gọ́kọ̀ tí ó wo tí ó wo tó títí aláàrẹ̀ pẹ̀lú àwọn irinṣẹ́ àwọn irinṣẹ́ yẹn rí tí wọ́n bí gbóná wọ́n ti gbóná wọ́n ti gbóná wọ́n ti kíkẹ̀ alẹ́mìnà aláàrẹ̀ yóò di lórí ìrìnlẹ́gbẹ̀ هذا العلم مكروه له من وجه ميراي دوك ديكو يفو ان كيسين ني جوكا محبوب الله من وجه اخر اذا نفسي لا يسبه كوني افيا او دي ديوا بين يورو لو سبحانه مو ما تي بدا كان بيجي كان لو ah labẹ́ẹ̀kì ló máa dáhùn pé ilé ìdálé ìfẹ́ àti iná tó dáa lè dá lè kẹ́ àti iná tọ́ dá ọlá ti máa wá ọmọ tó máa ó wù lè dá lè kẹ́ àti iná tọ́ dá ẹ̀nà àbẹ̀kì ìjòdì ọ̀pẹ̀ẹ́ndì ìgbẹ́kà wọ́n yẹ máa ń kí lọ sí máa ń kí lọ ọ́ àtàkàwọn ìyá yìí máa dá àti hikman lálọ́wà mẹ́ ọlọ́wọ́ bá ti fún mi yẹn lẹ̀ wọ́n bí bí màláìkà wọ́n bí kò ní choice kúmọ̀ sílọ̀ ní tiẹ̀ kúmọ̀ sílọ̀ ní kúmọ̀ sílọ̀ bá àwọn ènìyàn ní choice kó o sí àdìgbò sí ọlọ́run kan ní ìyá wà á dẹ̀yìn náà ó sì bí ìlà ìmà ṣàkìrá wà ìmà kàfọ́ ìfọwọ́ kò sí mẹ́ bí wa ìfọwọ́ kò sí mẹ́ àwọn ọmọ àmàlàjọ a straight forward ní kò sí àìsẹ́lẹ̀ ọ̀bà láyà súná lọ́wọ́ máa àmọ́ra òun ẹ̀fà lónà máa yọ̀ màrò fún ìfọwọ́ ọ̀bà ó lè ní à ìjọba nú olùgbé ìgbàrí olùgbé ìnádà

kuma ba su kolon sun gada shi rabu su abu da ku tsanu wa mai su da ke loba ala qur'anul karim la la ilallah bai wa in kana lima za kam lam yakun qawluhu وقضى ربك ألا تعبدوا إلا إياه من باب القضاء القدري هذا لو تكلم على ذلك بقياء كلامي بثلاثني بجيب بجيب بدالون لأنه لا يمكن كذلك mùsùlùmí nìyẹn mọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú ọdún àkọ́kọ́ rẹ̀ ní àkóòl àbí ìbáhù máa fún oṣù tó ní báyìí kò fẹ́ lọ́wọ́ káàdà àbáwò kòkòrìyàn lábàá náà sọ kò lóhùn rọ̀báhùn báwọn ní gbogbo ìnà bá ti náà bá bá ní gbogbo ìnà tó náà sọ bí aláàárọ̀ yìí wọ́n dá sùkúrú jẹ níbi pàṣẹ rẹ̀ tó bá mú mi mi ò ní lọ kula fi ne sai ta gbẹ̀rẹ̀yàn túláàsì ó ti kúrò bá fẹ́ iṣẹ́ ara ọ̀ túláàsì ni ó ti kúrò bá fẹ́ túláàsì wà ó wá ti kúrò àtúgbà máa ó ìṣẹ́ máa ó ó ní ìdílẹ̀ náà wá mú mi omi ò ní lọ yókàn lórí ọ̀run rẹ ni túláàsì wà ó kúrò àtúgbà gbẹ̀rẹ̀yàn mọ́lọ̀ kọ̀bá mùsùlùmí àtúgbà wẹ̀ sí ọ̀wẹ̀ mọ́sí bá ṣe ògiri ọwọ́ àjẹ́nà bá ṣe ọjẹ́ ọwọ́ náà ọlọ́mọdé ó ti yé wa nítorí ni wallahu ta'ala alam ẹ wo ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala báà ni ògbélu anáwùlá yìnkìlì ìgbàwọ̀ lakin lakum abada rabbahum lakin na okun ba shar'i amma shar'i ne yaka okun la yaka kawai ko shi kawai mashi والخطاب في الآية للنبي صلى الله عليه وسلم láàkín kọ́ọ̀l ọlọ́wọ́ ọlọ́run dojú ọ̀rọ̀ yẹn kọ̀ níbi ìsìnkúdà àbí ìjọ ìpè ọ̀rọ̀ bùkà bùkà yẹn tẹ́lẹ̀ lọ́nà tọ́lọ́bà ti ká pọ̀dé ojú rẹ̀ òun ní kíkà bí gbogbo ara dáwì mu ọlọ́run ọba rẹ̀ wọ Muhammad tẹ́lẹ̀ ẹ̀wọ̀ hikma hikma sọ èdè Lárúbáwá ọ̀dọ̀ Allah ta'budu báwo yẹn báwo kí ni jama'a ọlọ́run bá sọ̀rọ̀ àwọn kò náà ti mẹ́ ó di ẹwọ ìjà wà ń bẹ̀ ìdílé agbára mi ó di ẹyin fún ẹnirú àbí ẹ̀rọ wọlé bá wọn ẹ̀fẹ́rẹ́ ti kọ́ ti gbọ́dọ̀ mú kí wọnú mi agbára mi àdúgbò lọ́run lórí ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ ńlá tábùdú ìgbà ìyà ní ìgbà ìmísí ìdámakílẹ̀ dùdú mà yìí wọ́n bá sọ̀rọ̀ ló bá sọ̀rọ̀ ẹ̀jẹ̀ sí gbogbo wa ni wani al'adar da ya rabu an la ta'budu illa ila a kowane kansu wani ya kul an la ta'bud kuma an la ta'bud wani kan ba su wawo ku an la ta'budu wani cewa wani la ta'bud wani wani zai rubuta da kika wani tare da ku ya ayyuan nabi yau sami da biyu lafi ne ka tuka ya ayyuan nabi ruwa nabi muhammad ó ní pé ìdè tàlákùmù nìsà ẹ bá fẹ́ tàlákùmù nìsà ọlọ́run tó kí tàlákùmù nìsà ó ní kí ni tàlákùmù ẹ bá fẹ́ lẹ́bi ní ọ̀hún mélòó wá ní ó ti gbogbo mòmí ní oṣù wọ̀mí ẹ̀ ó yé wa rọ̀ ọlọ́run bá ní subhanahu wa ta'ala نعم وخطاب أول للرسول بالرؤية هو النبي صلى الله عليه وسلم والثاني الأكدي آما آه وكان بالمسلمين أي كما فائدة من تدبير الأسلوب كني أنفاني فائدة ولا غير من تدبير أصوله أسلوبه يجيب من مع دعيلوك إن فائدة وإن فائدة من ذلك تنبيه هناني أقع هناني في إتعادي إتعادي في تنبيه المخاطب فإنسان باصره أنت إنسان باصره المخاطب أنت مخاطب بكل صديقه مخاطب مخاطب أمر مطلوب المتكلم يعني عندي سمع عندي شيء كثير وهذا حصل هنا لسه لو كنت أسلوب هذا يا أيها النبي لكن غير وسلم ثم شو أن النبي زعيم أمته الإسلام أني أسباب على الأمر والخطاب الموجه إليه أو الأرض الإسلام الثالث الأمة يشق الأمة الثالث إشارة إلى أن ما قتل به الرسول صلى الله عليه وسلم وهو هو لأمته وقال صلى الله عليه وسلم هو له ولأمته هو صعبيرني أو كلا الأمارني إلا ما دل الدليل على أنه مختص به لو قلبها أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا وني káàfin mara o ọgbẹ́dọ̀ wí oníkìní ilá mandal gali kárẹ̀rì ọ̀dà àǹdà o mọ̀ kásìdì ilé wa àkọ́bọ̀ ẹni akọ́ fẹ́ ilé káàfin lọ sọ ọ̀rọ̀ kọ́lá ìka yìí ọ̀rọ̀ wọn ní ìkan tó ń gbé ilé káàfin lọ sọ ara o ilá mandal ayé ti fọ́sí ìdìyà ń kọ́ yìí ẹni akọ́ fẹ́ ilé káàfin lọ sọ ara o ọgbẹ́rì wa fọ́hátù burhanakum yóò jẹ́ àbútọ́yẹ̀ ìtúsádẹ́kì ní ìkan gbé àkọ́fin lọ sọ ara o díẹ̀wà ọlọ́mọdé ọ̀rọ̀ yìí wà. Ìsàbí, nọmba fọ́, وفي هذه الآية الخاصة الإشارة إلى أن النبي صلى الله عليه وسلم مربوط لا رب. Bí ayé ayé yìí ti ṣe ìwà ìka níbi sílẹ̀ náà, ẹni tí wọ́n ń tọ́jú mi kìtẹ́ ti dúró wa. Òun gan ọlọ́run tó dé, ọlọ́run lọ dáa, ọlọ́run ló ní, ọlọ́run ti darí ẹ̀. Òun kí wa, òun kó gbọ́dọ̀ wa, ọlọ́run ló ti ṣe. Ṣé àná níbi ẹ̀ sílẹ̀ mọ̀rọ̀ nígbà ń tọ́jú dáadáa ni ìgbà rọ́bù ọlọ́run ọba nǹkan fúnra rẹ̀. àwọn abidun la àmọ́ àbò àdébí sílẹ̀ ẹni tí ń jọ́sìn ní kìkì dáa ń jọ́sìn fún. àwọn abidun la àmọ́ àbò la àmọ́ àbò ẹni tí ń jọ́sìn ní kìkì dáa ń jọ́sìn fún ni. هو داخل في قوله أن لا تعبدوا هنا ونوره وكفى به شرف الإسلام الإخوان ابن محمد السلام أن يكون عبدا لله كجل ولوم هو الدين ولعالى يصفه الله تعالى بالعبودية في أعلى مقامته يقول ما في رؤية يقول أروني أروني نعوان يصفه الله نعوان يصفه الله فكان في مقام التحدي والدفاع الله أكبر عند ببارو إذا كنت ربني أنت تجمعني فيكني وإن كنتم في ريب مما نزلنا على عبدنا يقولوا ولقي أنا داوس ní ìjà àsìkò fún ẹrú wa tẹ́lẹ̀ yìí bí ní fọlá tó wọ́n bí súnmọ́ tó lè mi ìyá ilé mùsùlùmá kàwá. ó dé wa na fi makamin isbati bibuwati bisalati alhal báyìí náà fi nílẹ̀ pé ọlọ́run ti wá yìí sí nà sí ọlọ́run ni òjì tó bá lè sáwọn rẹ̀ báyìí pẹ̀lú ìlú ìṣẹ̀lẹ̀ furqana àlà àbúrò kúkú fọlọ́ọ̀ka ó sọ alqur'an náà jẹ́ furqan ó dé wa fún ẹrú rẹ̀ ni وكان في مكان الإسراء والمهران كان في كتبه وإنه بين يجري سرمي يجري سبحان الذي أسرى بحبه ليه قولهم كالبي لي أروري أروري كالبي في عبد لكيس معبود أوها إلى عبدي ما يوها نسل النجمين قولهم بس يبحي في أروري لكيس يزواري رسي أفهم أبوديها كما أبوها الله tí wọ́n máa pariwo pé tọ́lọ́ ń dáre sani pé anna basharu mislukun yíwa iléyà yìí anna basharu mislukun yíwa iléyà ọ̀pọ̀lọpọ̀ ń pè aláìmọ̀kàlà àwọn tí máa ń tu ní ọ̀pọ̀lọpọ̀ náà bíi bíbá ẹ̀kẹ́ alẹ́ ayílẹ̀ tẹ̀wé yìí aláàmù wọ́n sọ pé bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní ìpàkọ̀ yìí mọ́sílẹ̀ rẹ̀ lórí àìmọ̀sílẹ̀ annabi bin umar bai kuma innama ana bishi to biyu kawo ne muhammad da sharo lai da bashari wani ga annabi bin yani a mafi dike ya bice ya ni kabi ya bice din ya yi ba amali ya wasu marbu marbu marbu lulla wannan duk wannan wadi yawa ya wani kuma da wuya mun kare mun kare wadi yawa ko tawhidi ni ta buka kun sanu ẹ̀kọ́ yìí náà ti mọ́mọ́ tí ó wà bóyí náà ní ọba kúkú ọ̀dá fún wa àkọ́mọ̀ tó yìí mọ́là ń fi mọ́ fún wa gan-an wọ́n gbé kí láì kí kí kàlọ́ nínú ẹ̀sẹ̀ àlàyé ni àlàyé àlàyé ni fẹ́ẹ̀sì ìgbọ́ yunifásitì 1992 ìgbọ́ yunifásitì sọ́ọ́rọ́ lẹ́bù mọ́ sí tó kí ààrẹ tẹ́ntì mọ́ sí lẹ́kọ́rọ̀ àyẹ̀wò ń kọ́ tòwídìí olùgbéyà fún tòwídìí olùgbéyà bí síra wọn kíláàsì àbẹ̀bẹ̀ one fifty five kìí fún àmì ìgbàlẹ̀wọ̀ wọn ní sísèrà mistake ni bí wọ́n ní olùgbéyà ó ní olùgbéyà èyí ní lórí ọ̀nà ọ̀nà look náà làbí wà ilé tó mẹ́rin right ẹ̀fọ́ àlẹ́yìn mi ń bẹ́rù ẹ̀mí ti bẹ́ẹ̀ báyìí pé ẹgbẹ́ni yìí ìtẹ̀jẹ́ bá ń lọ sí lọ bá sí ìgbọ́ sọ̀rẹ́ dòdò pà lọ ìgbà ọ̀kan lọ́dún báyìí yes stars you are right kò ti ní this man again ti di o ti di stars say stars you are right we didn't we do we do, we do not say la rabu illallah we say la ilaha nígbà nígbà tí wọ́n ti sọ ìjọba sọ́ọ̀sì gbọ́dọ̀ tí wọ́n ti sọ ìlà àyìn ìsọ̀hìn lòhíà ìsọ̀hìn lòhíà ń jẹ́ ẹ̀ the source of la uluhiyya is from The source of uluhiyya is from Ilah. We do not say La Rabb illallah, we say La ilaha illallah. Because why? Oh, láti ọ̀yẹ̀ mo ti dìbò kan ní káàkiri. Wọ́n mú báyìí ọ̀yẹ̀ máa fún báyìí ìjọba ìdìbò tó kábàá ti kún àwọn fún báyìí àwòsàn àwòsàn. Ìṣẹ́ wa dà. Ìṣẹ́ àdàrẹ ti tẹ́lómi ní ìlú mọ̀lọ́kàrí. Bẹ́ẹ̀ ni, ọlọ́ọ̀bà kó bá a sọ ní ọlọ́ọ̀bà. Ọ̀rọ̀ ó di ewa kó ti lọ nìyí náà kò sọ tó tó torí nígbà tó tó ń gbé ẹgbẹ́ àkọ́kọ́ rẹ̀ fún wa yóò ní torí torí ìyẹn ọ̀rọ̀ tó kọ́ kalẹ̀ ìṣòro fún ní adùn rẹ̀ ó ní àwọlù àkásù dín ṣe lè ti pọ̀ ẹ̀yẹ́ fọ́kàn dáadáa bọ́lá ó di yéyí ọlọ́mọdé àkọ́ yìí wa. wà á lè gbò sẹ́lá àbẹ̀wò. ní fúlàní àti àwọn àwọn èèyàn wá sí ẹ̀nà mú kọ́ ibi tí sùkúl ibi ìdò fi ló fi wá àwọn sọ nípa ọ̀rọ̀ ìmọ̀ kọ̀kọ̀ mo sáàjọ ọmọ kíkọ̀ kíkọ̀ tí ọjọ́ mọ́ ìmọ̀ kọ̀kọ̀ nípa mọ́kànlá sọ ní sọfún àwọn ọlọ́wà pé àníbi ní òkú ọmọ ìmọ̀ ọ̀kọ́ ni wọn bá ọkọ̀ ìjọba jẹ́ tó ìgbúlọ̀ pẹ̀lú ìpìlẹ̀ sóhun kọ́ wá ìfà ìpadà pé ìpínlẹ̀ ìwò pàtàkì náà sí tó ti wá ó láwọn kó tó kọ́ wá gbé àṣírí ayélé lọ́wọ́ tó wà sí ṣe àníjù kan ó sì fún ọ ní ìpínlẹ̀ ní solution rẹ̀ so definitely èyí máa kọ́kọ́ wà fún àwọn nǹkan àníbi tó wá jẹ́ ẹ̀kọ́ náà lámọ̀ wò ní sanfà àbóní níbi ọ̀wà ni yóò fi mọ́ ìmọ̀ pé ìmọ̀ à ń lọ sí ṣùgbọ́n fún ọgbọ́n dẹ̀ ni ọláì ní ní kíni rẹ̀ ṣe òun ló tọ̀kù ní kíláàsì ó ní pé wọ́n ti kúnà lókun ọ̀hún sí lókun tó kú tó kù wípé tí ọba wa mọ̀ ìmọ̀ gan tí ọba sì ní oríṣiríṣi tó kù tí ọba sì tí ọba sì sì di tí ó ka ọkọ̀ ànábì kókò ṣe oníkìlá fún ìmọ̀ kòkó tó wà ní ọlọ́wà sí àwọn kòkó tó fún àmọ́ kì í ṣe gbogbo ẹ̀ ní jẹ́nẹ́rà gbogbo ni. Allah ya lamu suna wata kuma mura da Gbogbo àwọn tiyidir ne. Kí Ọlọ́run wí, Ọlọ́run ni alamnahu min adunna ilma, àwa la suna lọ́dọ̀ à náà yìí nìkí alọ́sí náà yẹn ọ̀pọ̀ fún ọ̀sán ọ̀sán dìbò pé kò sí ọdún náà kọ̀kọ̀ àti ọdún ọdún náà nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ìgbìyànjú ọdún yẹn kí ni ìgbà kí ni ìgbà náà nà sí sami àrùsùn ó ní ìdúrà sí ìgbàrí nígbà tó fẹ́ nù so ẹ̀mọ́ ìmọ̀ àkọ́kọ́ tó ti tẹ̀lé kò sí ìgbà ó di wa àwọn kan lè nísìn kí wọ́n máa ń tẹ̀lé lọ́nù kánò nísìn wá ló ti di pé ọlọ́run yọ́nú sí àwọn náà ní jẹ́ ìgbàlá ó ti ń ṣẹlẹ̀ ẹgbẹ́ máa fọ́ èyàn nígbà pé wọ́n jẹ́ àkàmù báyìí kí ẹmọ́ tí lọ́tí ní ìgbẹ̀rẹ̀ pé àà kọ̀kọ̀ báyìí bẹ̀rẹ̀ tẹ̀lẹ̀ fún mi ó jẹ́ yí ọkùnkùn tó àjọ̀nú wà ń kánù wọ́n sọ fáwọn àjọ̀nú ẹgbẹ́ wọn àjọ̀nú ọ̀tún kọ̀mọ̀ ìyá wọn ó di wọn ó di wa bẹ́ẹ̀ ni nísìn ọlọ́run wá fún alágbára yẹn wọ́n tẹ̀ nísì pẹ̀lú àti ìdọ́wọ́ rẹ̀ ó lè mọ kẹ́tẹ́ sẹ̀rẹ̀ tẹ̀lé nísì kọ́nà wọlé kí n rí píkà ọ̀fun ìṣẹ̀lẹ̀ yẹn ọkọ̀ ní kí n bá ti kú kí ni àmọ́ sísẹ̀ lọ́wọ́ ilẹ̀ amẹ́ríkà ó lè máa sọ̀tẹ̀ ó ti ń tẹ̀rí nì. àwọn àdìsú ni ara o àwọn àdìsú ni ọlọ́run fi lè ṣẹlẹ̀ sí wa ìṣẹ̀lẹ̀ sí ìṣẹ̀lẹ̀ ìgbà yípa wà jùlọ ìṣẹ̀lẹ̀ burúkú. àmọ́ àbúkú kẹwọn fẹ́ẹ́ kà sí náà ṣe yàn gbé. دخل لي زور لي عشر لي المدح لي الشيء لي كانت لي مكتبي في الناس كنت لابو بوفين أودي سني أول جنون أول يوم أول يوم أودي سؤال سبوت يوم أول يوم كيف فلك الناس عقلي إخلاص الله كمان لي ودينا بس ما بقول بس لا تكفي كمان لي ودينا أودي يوم دليل أكيد لا أنت لا تقول لا تقول أنا نبي أول يوم أول يوم أودي

wá sẹ́nu ìmọ̀lẹ́yà ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀kẹ́ ọlọ́run kò sẹ́nu ìmọ̀lẹ́yà ní ìṣẹ̀lẹ̀ àwọn karama níbi táwọn níbi ọlọ́ àwọn wòlíì ọ̀dọ́ ọba karama níbi táwọn ó yẹ àwọn òbí máa tọ́ ọ̀sẹ̀ náà sílẹ̀ lọ́wọ́ kọ́ ọ̀bùrọ̀ pàtó àpò àǹtí sí mọ́kúndínlẹ̀ nàìjíríà sílẹ̀ rí ní sẹ̀lẹ̀ nílẹ̀ sàm ìyá sáré awara jubal yá sọ́ni mo fi pé ó ti lè sí gẹ́gẹ́ kẹ́lú ìmọ̀ ìmọ̀ ìmọ̀ kìtàbí ó lè ìmọ̀ tó wọ́n fi mọ̀ ìyá tèmi kìtàbí ó lè èmi ìṣẹ̀lẹ̀ máa fi ti ṣẹ̀ lọ́wọ́ tó lè fi àwọn èèyàn ọmọ tí ó tẹ̀lé èèyàn lè wọlé mọ́. ẹ̀rí pé àwọn tí àwọn ọmọ òbúrò kankan bí wúyẹ ìṣẹ̀lẹ̀ pé àwọn táì tẹ̀lé kọ sí ẹ̀yìn òkè ìgbà tó kọ̀ tó kọ̀ àwọn على أقوم بكلمة في القرآن القرآن ذلك الكتاب لا ريب فيه القرآن كتاب بس كل لا يعلم ما في السماوات والأرض غيب إلا الله ما قصيت وانتوكما سمعت لك قرص الأعراف كان سمن يزيد وان تشيت روى الامتلال wọn ká tí ó dá ní abúrò bá tẹ̀rẹ̀ sí ni ìgbèrè wájú mọ̀jẹ́ sí ni wọ́n mú kí wọ́n ní gbogbo àmàlẹ́kà ní gbogbo ọ̀jẹ̀ lónìí wọ́n wá bí fún àwọn àòrí wọn àwọn ríwà ẹni bí eré sí mi láàrin wọn ẹni ibi mi láàrin wọn àwọn ẹni ibi yẹn làwọn kùgbọ́ àwọn ẹni ibi lóbi èyí tó ń ṣe àṣìkàkọ̀ ó di ọlọ́run yẹn ló ń ta tó kọ̀ ọlọ́run kù sọ àlọ́ ó di yẹ wa kuma fáwọn àwọn iná òkàrà rẹ̀ jẹ́mìnà rẹ̀ ń sí ìyà òògbóhùn àbẹ̀rẹ̀ jáde mìíràn jù ní ọ̀dà àbí òmùrà gbára ọlọ́run tí wọ́n ti rẹ̀pa àwọn akẹ́kẹ́ náà mi ní tí wọ́n ní àtìkọ̀ papọ̀ ìgbà jẹ́ ti lọ́la lẹ́sì ìgbà mẹ́sẹ̀ tán lọ́la ìgbà mi ò sì kọ́lẹ̀ ìgbà pẹ́fẹ́ ẹ̀kọ́ ni ọlọ́run ti àkọ́kọ́ sí ìgbà ọ́fíìsì àjùmọ̀ léwu kò ó kọ́ afẹ́fẹ́ ní rẹ̀ àjùmọ̀ léwu ẹ̀gbọ́n tì ìdílé wa níbàá ní ìsìnkọ́ fún road ọlọ jíra ìdìgbóná gbé wá fáwọn èèyàn rẹ̀ wọ́n ara gbọ́n road àwọn tó ń ta tó ń ta wọ́n lè bá rí ìdílé ẹnu oúnjẹ wọn ó ti dàbí sí máa lọ nìyẹn tó fún yín ọ̀rẹ́ mi kì máa gbọ́ nípa báyìí máa fi ìgbà tó kára yẹ̀ fún yín ó ní ọ̀lẹ́ àlọ́ lọ yòó ìgbóná ti ń tọ́jú náà jù mí yẹn lọ ní wò lágbo ní àlàáfíà ọ̀lẹ́ àyẹ̀kẹ́ ìlú àṣírí yìí wọ́n ní tìwárí mi ẹ̀rọ àtùwárẹ̀ nǹkan nù ní aláwọn akọ mi tó ti burú nílé kí ọkọ̀ parun nìkan lọ́wọ́ ẹ̀ náà ìwé àkírí yẹn ti five thousand times ṣé ìgbogbo orúkọ kalẹ̀ ni so ó rẹ̀ gbọ́ná ìlànà síwájú ó máa ti ìgbàrẹ̀ sínú iná ẹ̀ torí èyí tí yẹn kọ stop kankan èyí tí yẹn kọ stop so tó bá kí màsùn pẹ̀lú ọ̀fà tó ti ten thousand times fà ó ti parí ẹnu tó jẹ́ bí mọ̀fà rọrùn bí ẹ̀ tó láàrin zoro sí asir ìròyìn pàtàkì láàrin zoro sí asir ìròyìn pàtàkì méjì lè yíṣi tiẹ̀ ọlọ́mọ kọ́ ọlọ́run ti tàn kan àwọn kankan tún àwọn ẹ̀mí kan pa ní síríà rẹ̀ láàrin asir sí magrib ilé iná ilẹ̀ kàtí tó ìnú magrib kàdámọ̀ ẹ̀ lọ́wọ́ ẹ̀dá máa sí nìsí alájùmọ̀ ìgbáyà sí nìsí máa gbálẹ̀ kankan náà bẹ̀rù máa fi kíní lọ́lẹ̀ kírun wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ ọgbọ̀rọ̀ jíjẹ́ máa bá kírun kọ́mọ́dé kírun sáà pàpàlà jì aláàjì kírun lọ́bí kírun wọn nù nílé wọn. ọ̀la àwọn ọlọ́ni náà ni mẹ́rin sí ṣáà iná dìkín sí náà ni wọn àwa orúkọ ọ̀dọ̀ nígbà yìí ní ìjọ wọn àwa wọn a gbé ọ̀gá wọn gan-an sí àárín òun ní ìgbàlíńtì ẹ̀ wọn àgbùgbà wọn àbùkù tó láti fi ìjìrì ní ìgbà wọn láàmú kí lọ́n fẹ́ kí lọ́n fẹ́ ọdún ọdún ọdún ọdún fẹ́fẹ́ máa sọ fún máa yálẹ́ lọ́rọ̀ ní fẹ́fẹ́ máa ọ́ọ̀lù tó máa jáde ní gbùn tó máa fẹ́ bára máa bí máa rí ẹ̀sán tó máa bí ẹ̀ka ẹ̀ka ìfẹ́ máa rí ẹ̀sán lẹ́mọ̀ ẹ̀ni àtúntọ̀ bí n bá ń bá ti gbéra tó bẹ́ẹ̀ ni táwọn náà fún ọ ní kọ́ndíṣì láti máa sí lágbára tó ó gbé ọmọ àrò gbogbo bá sùn ọmọ kékeré gbogbo bá sùn ó lè pé ẹ̀yà arúgbó bá lò ó ti pé kọ́ sùn kúrò sínú fúlẹ́ẹ̀dì ní ìgbẹ́ kò ní àárọ̀ kò tó wà lọ́wọ́ nípa tó ń fẹ́hùn wọ́n ti tó bẹ́ẹ̀ ni táwọn náà ti máa ń sọ pé àwọn òkú nǹkan máa lè wú òkú ó di àwọn àdúgbò wọn wọ́n ti dáhùn àdúgbò yẹn fún wọn làwọn náà ń bí ẹ wá sí báyìí tán wọ́n lòun wá sí mísí tó wá sí ni pé fùràrẹ́ tó wá ń bù yẹn àtúntò ti tìbù tó dọ́kà ẹ̀sìn ìdí àwọn ìtànù wọ́n ti kábùnù ti débà wọ́n ti bọ́sẹ̀ kábù wọ́n ti túbọ̀ fi bọ́sẹ̀ ní ọ̀nà bí àwọn kìnìyàn ó ti kó àwọn kìnìyàn nìyẹn ó ti lè parí seven days yẹn nìyẹn ó ti seven days yẹn ó ló wọn bọ̀ tó wá di dáríà wọn á dúró máa sọ kí n tó bá fi ṣáà yìí ṣáà yìí fún láti fi kìnìyàn àdúró yìí ó yẹ kó wọn náà fà yẹn sóni láì tí bẹ̀rẹ̀ fún láti gbà àjẹ́ nínú lókè sí láti gbéra àjẹ́ nínú wọ́n fò gba àjẹ́ nínú wọ́n ní dúnmù kó nu sílé kíkí nù dúnmù kó di dá ìdálà nù ní gbogbo ní ìṣẹ̀lẹ̀ fún gan-an ní àkáàtì wa rẹ̀ Ìyáwó àwọn olóbẹ̀rẹ̀ ọkùnrin ẹgbẹ́ rẹ̀, ọkùnrin ìsọ̀pá jẹta ní orí sọ̀rọ̀ ìfọwọ́gbà ìpè wọ́n bọ̀ kan ní àbí sáàmìdà ní tí ọkùnrin bá ọkùnrin sùn ní máa sí ó di tí wà ní ọdún tó wẹ́ kó o tó wẹ́ sí ọmọ ọkùnrin ọmọ bá sùn máa sí máa sí ibi ọlọ́run mo gbé ìgbẹ́ sórí bú ọkùnrin sùn ọkùnrin nínú mọ́ṣáláṣí ni ọmọ gbé jáde nínú rédíò ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ tẹ́lẹ̀kẹ̀ tí wọ́n ó di ẹ̀kí ìkàmí àwọn wọ́n sì fọ́ ọdún olùkó ẹ̀rọ gbogbo ẹ̀dàdó gíní orí búrẹ̀ lóbi orí bí ọ̀rọ̀gbẹ̀yẹ gbàlámà rí ó lè ń pẹ́ ní àwárá ẹ̀ẹ́ wọ́n ń jẹ́ àmì kan wọ́n sì fẹ́ dárúgbó ẹ̀rú fún ìgbàra àmọ́ bẹ́ẹ̀ ìgbé rẹ̀ nínú kúrò ìpọ́ìntì wọn àti kúrò ìdàkúrò ìdíkà ìdá rẹ̀ ìtàn àbábádé àbújútì aládénù ó di eré àbábádé gómìnì ti wà àwọn àṣírí ètò àná lọ àṣírí òjò àná lọ ọba nígbà ní sàrọ̀ ìdíkà kọlọ̀ wọn kọlọ̀ àbẹ̀ wọ́n gbọ́dọ̀ lọ́wọ́ yá kọ́kọ́ náà dìbò dá ẹ̀rọ àwọn olùkọ́ sọ́ra àwọn ẹ̀kọ́ ìyá káwọ́ mọ̀dà ẹ̀yẹn wa wọ́n àti báyìí wọ́n ti báyìí wọ́n ti báyìí wọ́n ti nínú àwọn àdúgbò ti ní àtìlú ìgbàra Sudan ní àwọn àtìlájẹ náà lọ́rọ́ ní Sudan gan ó lè báwọn yẹn ti máa kolo ata nílẹ̀ yìí sáájú wọn ti máa lé gba ata bẹ́ẹ̀ làwọn ti máa lé gba àńgbó yan ìwò ní Sudan láàyẹn bí àwọn tó ń yẹlẹ̀ wò ní ọjà bí ó ti dìlẹ̀ ó ti yé bó ti rí nìyí ọlọ́run kó sáà lọ wà Ẹ̀wọ̀n ìmọ̀ sọ pé ànábì ò wá ìmọ̀ yẹn ni ìgbà àìmọ̀kánì ìlú kọlámù àti bábá burúkú ìlú níwà àti ìlú kọlámù ìní àtàkà ìlú nàìjíríà wà ó lọ mìíràn ẹ̀mìlà yẹn fà yìí tó ìmọ̀ tó wúlò náà nípa ìlú níwà àti ọlọ́run tó kọ́ ní kòrán sáwọn ìmọ̀ wà báyìí ní kọ́tàrà 102 202 ó dé àwọn ìmọ̀ lè wọ́n bá lọ́wọ́ jù ní harvard àti maruta ó dé àwọn ìmọ̀ ó dé jayatin ó dé mbẹ́nu ayé ìlú ní ẹ̀rọ tó ti di ìṣúná ìgbàmọ́ra yìí pẹ̀lú òkúlẹ̀ sí dáhùn tẹ́lẹ̀ bí mú o ti dá dáhùn àgbẹ̀rún ló tẹ̀lé àwọn tẹ́lẹ̀ ọmọdé ọmọ o ìgbẹ̀lẹ̀. àwọn àjẹmú ni wọn àwọn ṣẹyàtí ṣẹyàtí ìjẹmú rí fẹ́ sí àwọn ará kàlàkẹ́ ìgbà o wọ́n wà ní bẹ́ẹ̀lá wọ́n kọ́ wọ̀nyẹ̀ ní ìdán ara o bẹ́ẹ̀ kí ni àwọn àti ní kèfèrí ọ̀n wọ́n ń kọ́ èèyàn ní kíni ìrìn tí wọ́n wí nìyẹn wọ́n wí nìyẹn ó di wà àwọn èèyàn máa lọ sí ìtẹ̀wọ́n lọ́bẹ̀ àwọn èèyàn lọ sí ìtẹ̀wọ́n lọ́bẹ̀ kára ó tọ́lì àwọn alágbára àwọn àjùmọ̀ nàìjíríà ti gbọ́dọ̀ pàtó àwọn àjàdù India ó di India ti tẹ̀wọ́n lọ́bẹ̀ kára wọn nígbà tó ń tẹ́fà màlàkẹ́ nìkan léwà ìdírí nìyẹn lẹ́yìn náà ẹgbẹ́ kò tó máa tẹ́ ó ní ọ̀rọ̀ yẹn takò àkídà ọ̀tàkù dáríhì ọ̀tàkù ọ̀pọ̀lọ̀ màlàkà ni wọn láti gbọ́ ẹ̀kẹ́ fún ìṣẹ̀lẹ̀ wọn bá wọn á ní láyé Idris ọ̀rọ̀ wọn nìyẹn láyé ànábì Idris ṣe àwọn màlàkà wo ọlọ́ọ̀bà gbogbo ṣe tọ́ọ̀tì jẹ́ balógun gbogbo Idris nìkan ní ọlọ́wà ní àwọn ènìyàn nípa jẹ́ wọn ni wọ́n gbà wọ́n lè fún wa ní ṣàáwà àwọn ẹ̀bà ní ṣàáwà àwọn ó sì kí àwọn sì kọ́ bí Idris lọ àwọn mọ̀lẹ́kà mọ̀tọ́ lẹ́kà pé òun ò ní ṣàáwà lára àwọn mọ̀ sí náà mọ̀lẹ́ ọlọ́wà lọ́dọ̀ tó máa fún yín ṣàáwà ọlọ́wà nínú ìtawọ́ ni ẹ o ẹran wọ́n lọ́wà fún ní ṣàáwà mi ènìyàn wọ́n máa sọ̀kàwà ayé láàárọ̀ wọ́n bí láyé wọ́n ti da ọmọ ènìyàn mo ní iṣẹ́ àwọn ọmọ ènìyàn lára ọkùnrin kan pẹ̀lú ìyàwó ẹ̀ wá gbé ẹjọ́ wá ọmọ ìpínlẹ̀ àwọn màláìka ẹ̀ ẹnu wọn lọ́rùn ni o so ọmọbìnrin wa rẹwà ṣùgbọ́n màláìka ẹ̀ lẹ́nu wọn lọ́rùn ó bá a ṣe ìdàgbẹ́ pé ọkùnrin káwọn mọ́ ọkùnrin káwọn mọ́ ọkùnrin káwọn ṣe ìdàgbẹ́ ẹ̀ á ilé ìtura àti ìdàgbọ́ ọkùnrin ọmọ ọmọ ọmọ ọmọ ọjọ́ tó pààyàn màláìka ó lè takò kíjà tó bá kíjà tó ní pé màláìka ìṣẹ̀lẹ̀ ọba ẹ wá wòsàn lára bẹ́ẹ̀ màláìka sí i wọ́n fẹ́ máa lọ àtúntò ọkọ̀ lọ bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ máa àwọn màláìka ti kúrò kúrò kúrò para wọ́n fẹ́ máa lọ wọn nígbà wọn nígbà ẹ báwọn ti lè fi tún lọ òun ló fẹ́ lọ nìsín ẹ̀yà nígbà máa wíjà bíbí lọ ẹ̀kọ́ náà ilé ẹ̀kọ́ tí ìfúnpọ̀ wíjà bíbí lọ ọkọ̀ òun ọ̀gbọ̀n wọ́n wá ní ààrẹ ah, lọ ìbí jìdẹ lọ nígbà tí kẹ́yìn mú jẹ wa nígbà ọlọ́wà ní ọlọ́sí bá fi tẹ̀lé wọ́n wá ní ọjọ́ ìwọ ọlọ́wà ìbálẹ̀ ìzò orí ìyàwó ọlọ́wà fún ìyàwó ẹtù tẹ́lẹ̀ ọ̀pọ̀ ọlọ́pọ̀ ọ̀pọ̀ di ìyàwó tó bálẹ̀ jù ó ti yé wa ọlọ́wà ní ìtọ̀ ìmọ̀lẹ́kà ẹ̀ di ìyà tẹ̀sí ọlọ́wà sọ kankan sí ìbílà árùkà sí mísà wọn kíkọ mọ̀lẹ́kà ẹ̀ ọlọ́wà sọ kankan sí ìbílà àwọn wọn kọ́wẹ̀ ní dán tí Israeli yá ti wù ọ̀pọ̀lọpọ̀ tí sí àwọn afárẹ̀ ní ìlú Africa lẹ́nu ìlú olùrí ìlú wà ọ̀pọ̀lọpọ̀ afẹ́kọ̀ọ́ ìjọ yìí lẹ́kùn ọ̀wọ̀ oúnjẹ ẹ̀rù láàbẹ̀sì máa ní gbọ́nà ìgbọ́nà ọ̀pọ̀ owó kúrò náà màláìkà ni o mọ́rọ̀ ẹ̀mọ̀ sọ pé ẹ̀kọ́ ìjọba ìjọba ìṣàkùlà kẹrẹ̀ aláàfẹ́ ti kọ́ bọ́rọ̀ tó jù bọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó máa takú sí wọ́n ní láyà níbi Idris ni àbí idris ti wáyé before àdébí dọ́ọ̀ ó di wa kò sí kàní bíbá bíbá náà kò sí kàní bíbá bíbá kò sọ̀kò tó ti sè àbí kí ló tún bá takò àkíní àkíyà àwọn mọ̀lá ẹgbẹ́ náà sì ti wọ́n ti lọ́ọ̀bà mọ̀lá ẹgbẹ́ náà sì ti ti pa àyàn ó tún àbí ti lọ́ọ̀bà kò ara ti ń dà wọn fáńtì pé kò sọ̀kò bùkún ẹ̀yìn. àwọn ọ̀rọ̀ yìí àwọn sàwọ́dì ti fi mọ́là ní Peter Award. Ah, ìlú ní kàntà. Ó díye wa, àwọn afá ńlá ńlá wọn ti báyìí síwájú, ó díye, ìdérí ni wọ́n láwọ̀ tó wa. Ìlú ti wà nìkan tó wà ní ẹ́. Ìtọ́ sí ìdúnyẹ̀ rí. Báyìí kú lọlé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tó bá fẹ́ kú lọlé wọn ni. Ṣé ìsìlámù sọ pé ìjọ kan wà sí ìyàgbọ̀dọ̀ kú lọlé ni? Ẹnìkan lọ kọ́lé ọ wá fẹ́ kú lọ ní last week Wednesday. Ẹnìkan wá ní Wednesday náà gbọ́dọ̀ kú lọ fún ọ̀rá ìkùlọ̀ mọ́ ń bí lánà kí ẹ̀kùlọ̀ mọ́ ni wọ́n nígbà táwọn ti gbé sí ó ti gbẹ́ ìjì wọ́n ní bá bèèrè pé èsì ìgbẹ́jọ́ fi kalẹ̀ fún ìmọ́lẹ̀ náà wà níbẹ̀ kò sí ẹ̀gẹ̀gẹ̀ tó báyìí ọdún ìgbé ọlọ́run ní ìmọ́lẹ̀ lójọ́ Wednesday so àwọn àfáà pẹ̀lú ní àti lójọ́ Wednesday lọ́tí bí ọlọ́run tó palẹ̀ ìmọ́lẹ̀ máa ìdílé ọ̀tán ìfẹ́ ìrìn àpò bẹ́ẹ̀ àti ìṣòbá yẹn ìṣòbá yẹn. ọjọ́ ẹnu máa ń bẹ̀rẹ̀ sí à ń lè kí wú àwọn lè kí wúlé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn èèyàn máa lò gan-an máa lò gan-an kò mí nìyà kan kò mí nìyà kan síbi àníbi ìsìn fún ẹgbẹ́ kábẹ́ẹ̀nì kan lójú ọmọ ìdí. tó o tó lè dé ọlọ́run kan lọ́sùn ọlọ́ba ibi tí wọ́n á forújú ọlọ́ba. Àbàjáwẹ̀ kọ́ ẹ̀wà. Very, very important.